بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آه، آتي أفهمون وانقني الشمائل المحمدية الشمائل المحمدية وكان معه سرى سيراني سرى سيرا سرى تنصنقا إيطان إيطان عمارة سيرة ذاتية إيطان سجفا قاتل أكنا إيطان يواني tọ́jọ́ tààtàn yìí ọjọ́ ti afáwà àgbà alimami abu isa muhammad tirimizi rahimahullahu ta'ala lórí pé wọ́n gbáyé ní two oh nine wọ́n sì jáde láyé ní two seventy nine uh, pé wọ́n lo seventy years láyé alimami ah, Tirmidhi ta ni wọ́n ṣe tírà yìí àwọn náà wọ́n ṣe tírà kan pè ní sunanu Tirmidhi alimami Tirmidhi rahimahullah nínú tírà yìí wọ́n sọ àwọn ìròyìn ànábì ń bẹ sallallahu alayhi wa alihi wa sallam àwọn ìròyìn wo ni ọ alikọlùkìyà èyí tó jẹ́ ti sísàdá rẹ̀ wọ́n tún sọ nípa àwọn ìròyìn alikolokiya èyí tó jẹ́ ti wa anabi sallallahu alayhi wa sallam wọ́n tún ṣàlàyé aṣ-ṣamā'il àwọn kí ni àwọn nǹkan tó kó jọ sára òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi tí a lè yọ kúrò mbẹ́ bákan náà àwọn ìwà rẹ̀ àwọn ẹ̀kọ́ rẹ̀ èyí tó ṣe é pé anabi sallallahu alaihi wasallam wọn fi ó sọ̀sọ́ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam láti lè ṣàwòkọ́ṣe pẹ̀lú rẹ̀ sọlọ kan ní ìrìnsí àti ìhùwàsí wà á màlá àti láti lè ṣiṣẹ́ kankan wà dáa àti fún ìmọ̀nà alimami Tirmidhi rahimahullahu ta'ala nínú tírà yìí wọ́n gbìyànjú tó pọ̀ ń bẹ́ẹ̀ tí ń tọ́ka sí ìhà tí ó wọn bó ṣe tó àti ẹgbẹ́ wa wọn bó ṣe fojú tó wọ́n á pín báàbò tírà yẹn sí fifty six ẹnu ọ̀nà àbáwọlé tó sì kójọ sínú rẹ̀ adéṣù tí ó wọ bíi three ninety seven three ninety seven wọ́n gbà tí alimami alibani rahimahullahu ta'ala <coughs> wọ́n ṣe àwọn ṣe wọn gẹ́gẹ́ bí ìṣe wọn lórí rẹ̀ gbogbo nǹkan padà wà nù rẹ̀ wọ́n ti ju lórí fifty kìíní kan nìyẹn fifty fifty. kúrò níbí báyìí pẹ̀lú iṣẹ́ yẹn tí wọ́n wá sí náà lọ sí pé ní mọ̀kútà sọ̀rọ̀ àwọn bíbá náà ṣe ṣe pé kò ní àwọn àkàdéṣì kan tó ní nínú tọ́lọ́rọ̀ náà àti máàmù tìrìmìzì aláǹkọ̀bá mi kàn شيخنا العلامة الألباني رحمه الله أنا قراني كعنا tó nígbà tí a bẹ̀rẹ̀ síra náà. Ah, ká má gbàgbé lásìkò orúkọ síra náà nìyí o níbi sùnlá rahman rahim èyí tó yẹ kẹ ọkọ mú síra irú ìta yẹ mú ni àwọn ọmọ ètò ti parí ìwé àwọn ètò kìlómítà tó bá mọ wàhálà tí mo ṣe ni òní máa sọ pé ọ̀hìn ọ̀hìn ládàkọ́ eléyìí kílẹ̀ àjùmọ̀ dàbí ìrìn ó kílẹ̀ àjùmọ̀. wọ́n ní ẹ̀kọ́ rẹ̀ lọ́nà ìpínlẹ̀. سو بسم الله الرحمن الرحيم قال الحافظ أبو عيسى محمد بن عيسى mo lọ gbé tíra kan fáwọn obìnrin bẹ́ẹ̀ nígbà tó kú tíra méjì sọ́dọ̀ gbé kan fún wọn bẹ́ẹ̀ yẹn قال الحافظ أبو عيسى محمد بن عيسى بن ثورة الترمذي رحمه الله تعالى هنا باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم الإمام الترمذي تعويها إلو كان أنقل من الترمذي إلو تقلني هو أني أبلوس ميجيجي إيران آه، يعني وصل إلى إيران بدون كذا تريم الدنيا طالع في تي الإمام الترمذي سواء ناققتي عقق والاسمعون باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم أما نرى طوعا يقع في شهداء شداء الله صلى الله عليه وسلم حديث في مقام حديث أنس بن مالك رضي الله عنه أنه سمعه يقول أنه سمعه يقول قال رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل بعيد أني جيت الله يسي أني تقع ní gbígbà tí wọn tó ń hàn pètèpètè kí á ilé ìgbéga jù ànábì ẹsẹ yàn bẹ. wàlá àbí ìfọ̀sí. ìrẹsẹ̀ ń tó kúrú ọkọrọ ẹkọrọ bẹtẹ tí a jẹ kó wẹ bó ni àwọn. wàlá. wàlá bìlẹ̀ abúyàdì lè amúhàkì. Hmm, kìí anábì sọlá alẹ́ ọ̀sálá kìí sì ṣe aláwọ̀ funfun tí funfun ni tó ti wá funfun jù ó ti funfun jù òjíṣẹ́ ọlọ́run ẹ̀ sẹ́yìn abẹ́. wàlá bìlẹ̀ ádámù wàlá bìlẹ̀ jáde. wọ́n ní kìí ṣe ádámù kìí ṣe ẹni tó ní àwọ̀ ní awẹ́jà àwọ̀ òròǹbó kìí ṣe ọlọ́run ọ̀làwọ̀ òròǹbó kìí ṣe ọlọ́run òròǹbó wọ̀lá. wọ̀lá bẹ̀rẹ̀ jà dé lè kọ́. jà jà jà. wọ̀lá bẹ̀rẹ̀ jà dé lè kọ́ tó. àlìkọ́tẹ́tẹ̀ òjíṣẹ́ ọlọ́run yìí sì ṣe ẹlìjáàdì onírun kíkì òjíṣẹ́ ọlọ́run yìí ṣe onírun kíkì irun níwájú kòlókòló kì í ṣe yẹn bẹ́ẹ̀. kì í sì tún sọ ọlábi sábọ̀kì kì í ṣẹni tí irun rẹ̀ wá dà ní dídà tó wá fọ́n wẹ́rẹ́rẹ́rẹ́ káàkiri tó tún ká yẹn yẹn kì í yẹn bẹ́ẹ̀. بعثه الله تعالى على رأس أربعين سنة اللهم كان نبي صلى الله عليه وسلم وقت صفاتي يس اللهم جديد إلى النبي فأقام بمكة عشر سنين مثل أبناء وعليه مكة وبالمدينة آه، عشر سنين مثل أبناء وعليه المدينة فتوفاه الله على رأس ستين سنة ولهم جميلة بعد في ستياس وليس في رأسه ولحياته عشرون شعرة بيضاء ودسي ní orí òjíṣẹ́ ọlọ́run àti ìrùngbọ́n rẹ̀ kò sí mbẹ́ dandarun twenty tó funfun ìyẹn ni pé ní ìrùngbọ̀n ṣùgbọ́n ìrùngbọ̀n yẹn téèyàn tó jẹ́ white ni téèyàn bá kà kò lè wọ twenty láàrin pé léyìí ti kàn sọ àṣìṣe nípa bóò ni ẹ̀dá òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ sọ̀lá ní pé ní wọ́n gbá làyè yìí ó lè lálàá tí ó sọ fóun rà nàbí lójú rẹ̀ tó bá jẹ́ ẹni rí débẹ̀ torí pé ànábì dáadáa náà ni ó jẹ fún ẹni ọba rẹ sọ̀rọ̀ sì sọ yìí pé ẹni ọba rí mi lójú ohun ó rí mi náà nìyẹn tó wá sí tánà lè jẹ kẹ́nà ò lè gba ọ̀ràn mi wọ̀ ẹgbẹ́ tó lòun rà nẹ́bì ni ó lè já àwọn ọ̀rọ̀ yẹn tó gbọ́ náà ni já ẹni mo rí yẹn bí mo ṣe gbọ́ yẹn náà ló ṣe rí àdìsù mi tó tún jẹ́ anas wọn lè jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kana rasulullahi sallallahu alaihi wasallam rọ́bà àjànù. rọ́bàá nínú ìdíṣẹ́ ọlọ́run rọ́bàá ni ọ̀hun ni ẹni tó wà níwọ̀ntúnwọ̀nsì nínú òru na láìsá ìdíṣẹ́ ọlọ́run ẹ̀sìn tọ̀wé kìí ṣe ẹni tó ga jù kìí sì ṣe ẹni ọ ara Hmm, àti pé àwọn òjíṣẹ́ ọlọ́run ní ilé ìsàbí jáàdì kì í ṣe irun tó kì mọ́lẹ̀ tọ́wárí kòdìkòdì ọ̀la ṣàbọ̀tẹ̀ kì í tún ṣe irun tó dà yọyọ sọ̀rọ̀ fi hàn pé wọ́n tún wọ́n sì náà ní irun yẹn wà. Nabi sallallahu alaihi wasallam asmara làwọn ọjà ní kí àwọ̀ rẹ̀ funfun ni ṣùgbọ́n fẹ́ súnmọ́ lẹ́mọ̀ yẹn ìdá máṣá yẹtàkàfà wọn bá lè tàgbé fẹlòmínà táwọn ibi sọlá àṣàlá bá rìn yẹtàkàfà yóò máa dà gọ́ gọ́ yóò kò máa dà mí ẹ sọ dídà gọ́gọ́ ni pé ìmáàrin lọ́wájú báyìí ìmáàrin lọ́wájú báyìí ó sì máa ń dà mí ẹ hadith al-bara ibn azib bi toni tó náà fẹ́ sọ nípa iṣẹ́ tó jìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam. كان رسول الله صلى الله عليه وسلم رجلا موضوعا النبي صلى الله عليه وسلم كان رجلا موضوعا ẹ̀dá kan ni tó jẹ́ ẹni tó wà níwọ̀ntúnwọ̀nsì lórí pàtí wíwọ̀ ẹlẹ́ẹ̀kan ó wà níwọ̀ntúnwọ̀nsì ọ̀gá jù kúrú jù náà nìtúmọ̀ rẹ̀ bọ̀ọ́yìdá alimankibayini ó ní láàrin mọ́nkìbọ̀ méjèèjì ìjìnà tí fi ń bẹ́ńbẹ́ tí wọ́n ń pè ní mọ́nkìbọ̀ òun ní ẹ̀gbẹ́ òfin ìfá níbi sọ̀rọ̀ àṣàlà ẹni tó fẹ̀ lára ni wọ́n ẹgbẹ́ rẹ̀ méjèèjì ìjìnà tí fi ń bẹ́ńbẹ́ ó tún wá jẹ́ kí ni ọ àbí máa àlejò mọ̀tì àníbi sọ̀rọ̀ àlẹ́ òṣèlú ó jẹ́ ni tí ẹ̀ẹ́ kíní irun orí rẹ̀ irun orí rẹ̀ irun orí ọjà nǹkan tó tóbi irun yẹn wá tóbi lórí rẹ̀ ìlà kíni o ìlà ṣàfùmátì ọ̀dùnà yìí tó fi lọ síbi awọ etí rẹ̀ méjèèjì báyìí àwa àlùsọ̀lá àlùsọ̀lá àlẹ́ yìí kò lẹ́tọ̀ọ́ hàmàrà aṣọ rẹ́ẹ̀dì ní ti bẹ̀ lọ́rùn rẹ̀ afa alibara fún azim ó ní a mi rí nǹkan kan tó da tánàbí sọlá sọlá ń gbà mọ rí nínú rí wáyà mi lè pa ìròyìn ìṣẹ̀dá òjíṣẹ́ Ọlọ́run sọlá rẹ sọlá ó sọ báyìí pé. ní mọ́rọ̀ àìtù mi rí mi rí lẹ́mọ́tì ẹni tó ní ọrùn lórí nínú ẹ̀dá nìtumọ̀ rẹ̀ ẹ́ bí fúlà tí ń tó wá wà nínú ọ̀ṣọ́ kan ọjọ́ sọ̀rẹ́ ti àṣàlàyé Rasulullahi sallallahu alaihi wasallam ọ̀rẹ́ wa tó jìṣẹ́ ọlọ́run sallallahu alaihi ìwé kòwé lòun wí fati àgbègbè mi ó ní làwọn ṣàkóso irun kan sì wà fún Ànábì sallallahu pé ọ̀bọ̀ ibú mọ̀nkì báyìí irun ni ọ̀pọ̀ gan tó débi àwọn ẹ̀gbẹ́ ìjìká rẹ̀ méjèèjì báyìí. ó ní irun tarawí yẹn wàhálì dàmọ́ ọ̀bẹ́yìn ẹlmọ̀nkì báyìí àbẹ̀ òjíṣẹ́ ọlọ́run ni ọjọ́ ẹni tí ìjìnà ń bẹ láàrin àwọn ìjìká rẹ̀ méjèèjì ẹni kọ́ fẹ́. ọlọ́run sọlá àṣọlá kì í ṣe kúkúrú wọ̀lá bí tọ́wíìlì. كده زين تلقى حديث كان حديث علي بن أبي طالب رضي الله عنه تونا رجل قد سلام صلى الله عليه وسلم سيري لم يكن النبي صلى الله عليه وسلم بالطويل ولا بالقصير لا النبي صلى الله عليه وسلم كيس طويل كيس أن تلقوا تلقوا كان كيس أن تلقوا كان شاكين لكفين ولقدمين آه وني شاكين على كفين ولقدمين وأنا كهو بايا أنا توكي ó kì ní àtẹ́lẹwọ́ méjèèjì bákan náà ẹsẹ̀ rẹ̀ mi àtẹ́lẹsẹ̀ méjèèjì rẹ̀ kì dáadáa. orí náà sì tóbi. yẹnni pé bọ́ọ̀lù rẹ̀ sì tóbi àlùkàràdìs àwọn ní àwọn eegun tí ń bẹ lórí àwọn náà tóbi dáadáa. ẹ ò wọ́n ní irun tí máa ń bẹ láyà ni irun àyà táwọn kan máa láṣejù nínú àyà kátikáti ni onítọ̀wé ìlò ìmọ̀sọ̀rọ̀lá nínú àyà ojúṣe ọlọ́run sọ̀lá àlẹ́ ọ̀sẹ̀lá ogun gan ni ọ ogun ni kódà gúngùn rẹ̀ gan láti àyà òdòdó ó sì jẹun tó gùn. ìlànà ṣà tàkàfà tàkàfà yẹnìhàtú min sọ̀bàbù wọ́n ní tí bá fẹ́ rìn báyìí tàkàtàkà fún án yóò máa dà gọ́ gọ́ ká á nàmọ̀ yẹn hápó bí ẹni tí ń lọ lẹ̀ báyìí ẹ̀wọ̀n bíi kéèyàn máa sọ̀kalẹ̀ ní sẹ́ẹ̀pù ẹ̀mí náà ti máa sọ̀rọ̀ ló sì máa sí lọ ó ní ìrìn òjijì ọlọ́run bí ẹni tí ń lọ lẹ̀ níbi dídà rẹ̀ ló sì máa rìn lọ nìyẹn mi ò kí ẹ̀rẹ́ nìkan ṣáájú ànábì àti lẹ́yìn rẹ̀ ó dàbí ẹ̀dà rẹ̀ yẹn mi ò rí o. ẹnu hadith bàáyì fún mi tún rè ah, ibrahim bin muhammed min waladi ali bin abi talib radiyallahu anhu láti bàáyì fún ó wulẹ̀ gun gbẹnagbẹna ni oníkanna àbí kọ́lá láti àlè oníṣẹ́ ráàlì tó bá fẹ́ ròyìn òjíṣẹ́ ọlọ́run wọn ni yóò sọ̀rọ̀ àyè pé. إذا وصف لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل الممدد ممدد ṣé mọ̀mọ́gìtì ni àbí mọ̀mọ́gbàgbé èwo ní bẹ̀rẹ̀ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run yẹn ṣe àtọ̀wé kọ́gbọ́dọ̀ jẹ́ mọ̀mọ́gìtì mọ̀mọ́gbàgbé òjíṣẹ́ ọlọ́run yẹn ṣe ẹni tó ga ọ̀gá ní gíga tó láti jù ú nú òun ni tó mọ̀ mọ̀mọ́gbàgbé yẹn ọ ní bákan náà wàhálà bẹ̀rẹ̀ ẹ kì í sì ṣe ẹni tó kúrú ti kúrú yẹn tó á dàbí kí wọ́n sẹ́yìn kó báyìí kó kúrú ti ń lọ tí ń bọ̀ tó kúrú jọjọ ní túmọ̀ rẹ̀. nínú ẹ̀kọ́ ó tún ajá bàbá àjàmì ẹ̀kọ́ ẹni tó wà níwọ̀ntúnwọ̀nsùn nínú àwọn ìjọ. láwọn ẹ̀kọ́ ń gbèlè pàtàkì. pàtàkì tàwílẹ̀ kan irun rẹ̀ yìí ṣe irun tó dì kìlìbọ̀ irun rẹ̀ ò rí bẹ́ẹ̀. ọ̀la bì sábọ̀ ká kìí sì ṣe onírun dálẹ̀ yọ̀yọ̀yọ̀ tó wá fún káwọn nana wọn ni kánà. ẹ o orí kò sí pé irun dìde yìí ó dì o ó sì dálẹ̀ díẹ̀. láwọn yẹ fún bèlè mọ́tò lámì hmm. wọ́n là mọ́tò ẹ o gbogbo àwọn ìròyìn ni ń mú àwọn ìròyìn rẹ̀ wá pé lọ́mìyẹ́kùn bìlmùtọ̀ hàmí wọ̀lá bìlmùtọ̀ kìí sẹnu tí ó tóbi yẹnlẹ pọ̀ lára ẹ̀jẹ̀ tó wá tóbi kìlìdì wọ̀lá bìlmùtọ̀ kìí sì sọ ní round face àbí mùkásàm mùkásàm kìí sọ ní round face lójú rí rodorodo báyìí kìí sọ báyìí ṣùgbọ́n ohun tẹ́ bá rí níwájú rẹ̀ bí ododo náà sì wà ó white kan ẹ bá rí níwájú rẹ̀ báyìí. ó ní mọ́ṣálá àbí yà ni ṣé mọ́ṣálá bùnà àbí mọ́ṣálá mọ́ṣálá ó ní bẹ níwájú rẹ̀ tẹ̀lẹ̀wé ìrún yírogodo kan abuyad tó white musharab hmm. èyí tó já sí pé èyí tó já sí pé pupa ń bẹ ń bi white rẹ̀ yẹn pupa ń bẹ nu white rẹ̀ yẹn bákan náà adájú ẹ o kíní dúdú tí máa ń bẹ lójú ní ojú rẹ̀ méjèèjì kíní dúdú yẹn ó dúdú akérakè gan al-ashfar irú gbẹ̀ngbẹ̀jì rẹ̀ ìgbẹ̀ngbẹ̀jì ogun ní sọ̀tìsọ̀tì kẹ́rin pé dàdé yàtọ̀ sí sọ̀dọ̀ wa igun irun gbẹ̀ngbẹ̀jì yìí ogun gan ni lọ́ yọ sọ̀bọ̀lọ̀ gan sallallahu alaihi wasallam. jẹ̀lẹ́rì ni musaasi wọlé kátàjì. ẹ o ó ní al-musaasi wọlé kátàjì níbi ibi tí èjì kakó jọ sí òun ni musaasi yẹn àti èjìká gangan báyìí ó tóbi dáadáa kìíní èjìká yìí àti ibi tí èjìká wá wọ̀ yẹn àwọn igun yìí. aṣíwájú bú mọ̀sùrùbàtì. ẹ o mọ̀sùrùbàtì. ẹ ọ ní àjọrọ̀tì ọ ní bàtà tó fẹ́ ròyìn òjíṣẹ́ ọlọ́run ọba ó tún jẹ́ onírun irun tí irun tó gùn náà irun ni tó gùn ni èyí tí irun gbáyà tàbí lẹ́ẹ̀kan irun tó gùn irun gbáyà tó gùn láti gbáyà dé dòdò náà ni irun tó ní. ṣé ẹ mọ̀ pa ti wíyàn lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ ṣàfihàn ó jẹ́ nítorí pé àtẹ́lẹwọ́ rẹ̀ ó kiri pòlìpòlì bákan náà àtẹ́lẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ náà nǹkan tó tóbi pòlì. ìdámọ̀ṣà dàkọ́lá kàánẹ̀mọ́ yẹnì hàtó. yẹnì hàtó àti wílẹ̀ kan náà. ẹ o ó ní sọlá sàlámà fẹ́ rìn ṣáda ń bẹ lórí ìtọ́ yẹn àbí tó bá fẹ́ rìn báyìí kà á nà mọ̀ yẹn ha tó bí ẹni pé ń sọ kalẹ̀ bí ń sọ bàtí níbi máa dà gọ́ gọ́ gọ́ gọ́ rẹ̀ náà mo fún alápẹ̀rẹ̀ pé kíkẹ́yìn máa ń sọ kalẹ̀ ní sẹ́ẹ̀pù bóòlù rẹ̀ àti báyìí lọ ìrìn òjíṣẹ́ ọlọ́run yẹn sallallahu alaihi wasallam. wàá ìgbà lè sọ́kọ̀tà lè sọ́kọ̀tà mọ́ àá. sùrọ̀ nígbà bá fẹ́ wẹ̀yìn báyìí yọ kọjú kanyanya ni òun yẹn ṣe bíbí ọba yọ kọjú kanyanya ni ẹnà tẹni kẹfà sí àwọn sọfún tẹni kẹfà tí wọn alálà rẹ yẹ kẹtó rí bẹ ẹ yà á wà máa jiyàn bọ́ lóhùn rà níbi tó sì jẹ ní ọlọ́run tó jẹ ní rẹ orí náà nìyẹn. báyìí náà kàtúfà ẹ̀ka ọ̀tá ni ọ̀nà bó ẹ ọ ní láàrin èjìká rẹ méjèèjì ọ̀ǹtẹ̀ àmì ìdá nẹ́bí mẹ́mbẹ̀ báyìí mo yá ah. a òun ló sì parí àwọn ànábì ọlọ́run nígbà ńlọ máa pọ̀ gan fa ọjọ́ ẹni tó ṣe wípé ìgbáyà rẹ̀ ń kọ́ àjùwádùn náà sì sọ̀dọ̀rọ̀ ẹni tó fi ń dájú nígbàyà ni òjìṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ ọ̀sẹ̀lá. ẹ o ẹni pé ìgbáyà rẹ̀ ìgbáyà rẹ̀ clear ní tiwọn àjùwádùn yẹn o èyí ládé ọkàn sí yẹn àdé ọkàn bù sí yẹn lẹ́mìí o wọ́n tún wá jẹ́ àṣùdàkùn náà sí láàṣẹ̀ tẹ̀lé àwọn ní máa ń sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ títún jù ní gbólóhùn tí wọ́n bá jáde lẹ́nu rẹ̀. àríyá ni òun àríyíká. ẹ ó tún ajẹ́ ni tó rọ̀ jù ní kíni àríyíká àdámá. wàá sì wàá tún jẹ́ ni tó tún lápá lójú ni gbogbo àwọn èèyàn níbàṣepọ̀. mọ̀rọ̀ ha ò bàdí hasan haaba. ẹni ó bá rí àmì sọlá sọlá bàdí ha wọ́n rí bàdí ha ìyẹn ni pé lójijì báyìí ah ó sì bẹ̀rù rẹ̀ sallallahu alaihi wasallam. àwọn kan látọ̀ fún màálífà tán. àhàbà ẹni wọn bá rò pọ̀ bá níbi sọlá sàlá ní tìmọ̀ wá ó sì fẹ́ràn ìjíṣẹ́ ọ̀nà. ìkúlù nà ẹ̀kùnrin. ẹnìkan tí ń ròyìn rẹ̀ máa tó sọ báyìí pé. làmúhàrọ̀ kọ́bùlà owó wọlé àbáńdà omi. mi ò rí sájú ànábì jèrè àtìlẹ́yìn rẹ̀ mi ò rẹ́ni ọjọ́ o mi ò rẹ́ni ọjọ́ ń tèmi o nínú àdéhùn ìdájọ́ ń sọjọ́ eléyìí tó ń bá sí rojọ́ lọ ìdọ̀ àyè fìlọ́ náà lẹ́yìn náà ìdọ̀ àyè fún jìdá حديث الحسن بن علي بعد كان صحيح ولا تنحن على غير فيا قال رسول الله صلى الله عليه وسلم فخما مفخما في ما بداية في تضعية يعني دوا نبي باي يعني حسن بن علي رضي الله عنه عنهما ونمو بخالي مليري كان كني هند بن أبي هانا وسي جانتين رأيني اشرع النبي صلى الله عليه وسلم وأنا أشتهي èmi sì gbádùn àyẹ̀ sì fàlẹ́ mí ní àṣẹ án ó ròyìn kankan fún mi nípa rẹ̀ àti alákòwé máa sọ ma فقال كان رسول الله صلى الله عليه وسلم فخما مفخما الله جي سلام أنا تطبيني ها يتلذذ وجهه تلألؤ عن القمر ليلة البدر ها وجهه يواجهه يمان قومنا باي ẹgbẹ́ bó sùn pàjọ́ kẹrìnlá ti máa ń kọ́ mẹ́rin nígbà tó bá pé fourteen òru. aṣíwá ló múnà lè mọ ìbú rẹ. ó ga díẹ̀ ju ẹni tó kúrú jọjọ lọ. wàá sọ̀rọ̀ múnà lè mú ṣáàbì. ó sì kúrú jẹ ẹni tó ga fíofío lọ. àdéhùn lè áhàmẹ́tì. áhàmẹ́tì ọrùn ni wọ́n ń pè ọrùn rẹ̀ ó jẹun tó tóbi. wọ́n ti lọ ṣá. irun rẹ̀ dálẹ̀. ìlẹ̀ ń àkíkọ́tùhù ọ̀rọ̀ fárọ̀kọ̀hà. ó ní ẹni àkíkọ̀tùhù ní irun tí ń bẹ lásán orí rẹ̀ yẹn ìfárọ̀kọ̀tì èmi ń fárọ̀kọ̀tì àkíkọ̀tùhù fárọ̀kọ̀hà tó bá fẹ́ túká tí ó pin sẹ́gbẹ̀ẹ́ ìpín sẹ́gbẹ̀ẹ́ yóò rí ṣe. wàhálà ọ̀làyùdá wíṣọ ṣáàrùhù ṣàmọ̀tà òkùnlẹ̀ ìrà wà wà fàrọ̀. ẹ ẹ ilé ẹ̀kọ́ irú òjíṣẹ́ ọlọ́run sọlá rẹ̀ ọ̀sọ̀lá ọ̀kọ́jọ́ etí o ọ̀kọ́jọ́ etí rẹ̀ méjèèjì o nígbà tó pé wọn ni wọn tó pọ̀ ni. kọ́lọ̀ rẹ̀ ọ̀rẹ́ wa gan. àlùjẹ̀bí yẹn yà ni ojú wa yìí tó ní ọjọ́ nǹkan tó fẹ́. àgbájọ lè hàwáàjì. alhàwáàjì bẹ́ẹ̀ tẹlifíṣì eh, yìí fèsì tẹ ẹ máa níyàn ọjẹ nǹkan tó jẹ mọ kọ wáyé òun ni àzọjù yẹn ó dàbí kọls ọrùn ọrùn ọfà mo sọ wa rí nìyẹn. sàwábì gòkè gọ́ọ̀rì kọ̀rọ̀ ni. ẹ ó ní sàwábì ẹni tó tí ojú rẹ yẹn kíní fèsì rẹ yẹn ó pé ẹ mìíràn gọ́ọ̀rì kọ̀rọ̀ ni kò síbì kan tí ó tó ní àbùjẹkù kò sí mẹ ibi tó wọ àbó ní ẹgbẹ́ kan ó létí kan bó ṣe rí bákan láàkó rí bẹ́ẹ̀ bàyá ọmọ ẹrẹ fún ìlòdì òwò lè gbọ́dọ̀. ó ní ń bẹ níbi iwájú rẹ̀ fèsì rẹ̀ yẹn ń bẹ láàrin ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì rẹ̀ ẹríkó ìsàn kan pẹpẹ ìlòdì òwò àlọkọdọ ọ níbi inú bá ti dé ìsàn ni máa ń dìde. akunalẹ̀ ẹ̀rín náà. imú rẹ̀ ó ṣe góńgó. láwo ní ó yàgbó. ó sì ní ìmọ̀lẹ̀ kan èyí tó ṣe wípé èyí tó ti pé máa ń bò dàrú. yahsabuhu man lam yata'ammalhu asham. ẹ o ọ ni ẹni tí eh, yóò máa lérò ẹni tí ọba tí ọba wò dáadáa eh, asham yóò máa lérò rẹ̀ sí bí tìmọ́tì máa ń kọ yànnà yẹn ni ó lérò rẹ̀ sí. lẹ́hìá eh, irun mọ́ rẹ̀ ó ṣe kìlìdì ó dùjọ. ẹ̀ẹ́dẹ̀ méjèèjì ó jẹ́ nǹkan tí ó rọ̀ tó dáná ní sùnmọ́ rẹ̀. ó ní sẹ́rí ẹni tó ẹnu rẹ̀ wá ní ìtọ́lé ó jẹ́ nǹkan tó fẹ́ náà ni. àwọn èèyàn ó jẹ́ nǹkan tí kò dìpọ̀ ìdíkọ́ lẹ́pọ̀ mo fìlájì ó nǹkan tí tó ní ìwọ̀ àìsí èsì kíkìkì ẹ̀wọ̀n bíi kíní táwọn ti ń tọ́jú èyí máa ń fún yàn kí wọ́n ní kó fi sẹ́yìn fẹ́nu nígbà tí òfin ní máa ta káwọn sáwọn ẹ̀fẹ́ kọ̀ọ̀kan lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run sọlá sọlá sórí nìyẹn. èyí tá a wí ní ẹ̀ka bá ń tẹnu wá láti bàyí nínú àyà rẹ̀ ọjọ́ nǹkan tó wẹ́ ọ̀fẹ́ lẹ́ dáadáa. kàánà ọ̀nùkọ̀hó jíìdù dùmúyàtí sí sọ̀fà ìlẹ̀ ìgbọ̀. ó ní ọrùn òjíṣẹ́ ọlọ́run sọlá àlè wọ́n dàbí jíìlù ọrùn dìmúyà dìmúyà ìyẹn ní pé nǹkan tó dàbí gíláàsì bọ́ọ̀mù rẹ̀ ṣe rí nìyẹn bí ìbò ló ṣe jọ ìbìtọ̀ fi sọ̀fà ilẹ̀ fi dán èyí tí ń bẹ nínú kíni o sílífà tó fi ọ̀ bọ́ọ̀rù òjíṣẹ́ ọlọ́run sọlá sọlá ń ṣe rí ni. jáde ló lè kọ́ ẹ̀dá rẹ̀ wà níwọ̀ntúnwọ̀nsì. báyìí ni mo tà mọ́. ọjọ́ ni tó ní ẹran lára tó sì lè gbé ara ni sàwáwò lè bá tẹ̀lé wọn sọ́jọ́. ẹ ikùn rẹ àti gbáyà rẹ ti dọ̀gba ẹ pẹ́tọ̀dọ̀ tiwa àyà lómi lè tààtà ikùn ẹ lómi lè wò ṣùgbọ́n tó jíṣẹ́ lọ́wọ́ níbẹ̀. àárín ètò sọ̀dẹ̀ ẹni tí gbáyà rẹ ti fẹ̀ tán ni. bàáyìndò mọ̀ báyìí lè mọ̀. à ń wíyàn láti gbà yìí àwọn ni bàáyìndò mọ̀ báyìí lọ́wọ́ kí báyìí jẹ́ kílẹ̀ méjèèjì ó jìnnà ó fẹ́ bọ́ fẹ́. dọ́kùnrin kọ̀ọ̀rọ̀ dì ìyẹn ni pé àwọn eégún eégún. níbi orí rẹ̀ àbí egun bí kíní àwọn èjìká tàwé ní ó ṣe kéde ó tóbi tàwé tàwé látẹ̀kàn. aníwá òun mọ̀tàdá rọ̀. ó sì jẹ́ ní tó ṣe pé yàní ń kọ yànnàyànnà gan alimọ̀tàdá rọ̀ jù wọ́n náà ní ibi òkú gbáyà láì ibi ọrùn náà ní ń kọ yànnàyànnà òkú gbáyà rẹ̀ ń kọ yànnàyànnà. mọ̀ الأسر والسرة بشعر يجري فالفت هنا موصول مبحق ما ما بين لبتي لا يعني لبا ọrùn rẹ̀ náà nìyẹn ibi gbáyà rẹ̀ láàrin ibi ọrùn rẹ̀ àbí ká sọ pé gbáyà rẹ̀ yẹn bàbá ní ánìwárò ìmọ̀tàjáde tí wọ́n fẹ́ tún yẹ wí oríkèé oríkèé ara rẹ̀ wọ́n jẹ́ nǹkan tí ń tà mọ́lẹ̀ bí wọ́n sọ pé kí ẹ bọ́ sọ́lẹ̀ ẹ̀dígẹ́tì àbẹ̀ tí bí kẹ bá hàn lára ẹ̀ báyìí yọ máa mọ́lẹ̀ mọ̀ọ́sùlù mọ́ bẹ́ẹ̀ náà lápàtì láàrin bí ọrùn rẹ̀ òkè igbáyà rẹ̀ ni àti dodo rẹ̀ wọ́n fi síbẹ̀ ṣáàrì irun kan bẹ́ẹ̀ mẹ́ta pé irun yẹn yẹ́ ìjèrè kálíkà pé wọ́n sì dàbí kí wọ́n fà lábẹ́ bí irun yẹn ṣe jọ nìyẹn àárí sàdìyà ìní ìwọ̀lìbáṣe ni mímọ síwájú àlè. ẹ ó ní àárí àsàdìyà yìí ọyàn rẹ méjèèjì irun tó bọ́ra lẹ̀ ni ìyẹn ni pé kò sí kò sí irun níbi ilé àti ikùn rẹ̀ mímọ síwájú àlè kì ní ohun tó yàtọ̀ sí ohun tá a ní bẹ níbẹ̀ ni. aṣááru kìrọ àyìnbó wọlé mú kí báyìí. ó sì tún ní irun níbi ìgbọ́n méjèèjì àti ẹ̀gbẹ́ méjèèjì. wà á lé sàdìyà. wà á lé. àlà jámù rẹ̀ ní àálí sọ́dírì àti òkè gbáyà tọ̀wílù zandayin zandayin apá rẹ̀ méjèèjì sí ọ onírọ̀ àbúrò àhà àti lọ́wọ́ rẹ̀ fẹ́. àtàwọn wíyàn láyẹ̀ kan náà àti wí dáadáa òun ni pé ó kí ساهل الاعتراف أو أو قال شائل الأثر أن توصي شائل gbogbo ní àwọn atraf àwọn oríkè náà ni oríkè ara rẹ ni wọn tó gùn ni musọ́ọ̀nù lè àkànṣe kí ni ìkọ̀jẹ̀gbìn rẹ wọn tó jí kòtò ni. ọ̀nì màsíhù alìkọ́dàmẹ́yìn ní ẹsẹ̀ rẹ̀ méjèèjì ìrùn eh, tó dẹni tó ti ṣe wọ́n fi da omi sí báyìí afá omi yóò sáré kó lẹ́sẹ̀ rẹ̀ kíá rẹ̀. ọmọ náà la sọ yẹn tó ṣe pé omi máa ń tètè ń dà kíákíá kó níbi ẹsẹ̀ yẹn. Ìzàzálà zálà kọ̀ọ̀lẹ̀. Ẹ o ìzàzálà zálà kọ̀ọ̀lẹ̀ ọ̀ni tí ẹsẹ̀ ẹ bá yẹ báyìí yọ yẹ bí kí wọ́n hù kẹ́kọ̀ọ́ níbì kan ni wọ́n rí kí wọ́n lẹ́sẹ̀ bí ó ṣe rí nìyẹn yẹtú yẹn o àní tí ọba yóò rìn irú rìn káwí lẹ́ẹ̀kan yóò gbẹ́sẹ̀ méjèèjì lẹ̀ ní tagbára tagbára wọn lè ta káfíà yẹn yín sì tún máa ń rìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. zẹ̀rí òun lè míṣíyà. ó sì já ìyẹn ní pé zẹ̀rí òun lè míṣíyà ìgbésẹ̀ rẹ̀ máa ń fẹ̀ èyí máa ń gbésẹ̀ púpọ̀ fún un. wọn yàn gbésẹ̀ wọ́n lè gbésẹ̀ mi sọ̀rọ̀ wọ́n ti rí pé ẹ̀dá àrùn tiẹ̀ ni. ìyẹn àti yẹn hàtó yìí yẹn hàpò yẹn ti yẹn hàtó ìyàbá tó yẹn hàtó òní lórí sádàgbà yẹn hàpò mi ń sọ̀rọ̀ àbí wọ́n bá ní kó wọ́n rìn báyìí kà á nàmá yẹn hàpò mi ń sọ̀rọ̀ àbẹ̀ bí ẹni pé ń dàgọ́ ọgọ́ ìlọlẹ̀ láti di kàn ti ń dà lọlẹ̀ bẹ́ẹ̀ àní tó bá fẹ́ gbójú wẹ̀yìn yóò gbójú wẹ̀yìn lẹ́ẹ̀kan náà tí ó yíjú sẹ́yìn bá pátá ni. káàfì dòtọ́rù àti máa ń pe ojú ojú tá a máa ń sẹ́ ni ìyẹn ni pé ẹni tí ṣíṣẹ́jú rẹ̀ lọlẹ̀ báyìí ni. nẹ́tọ́rù hu ìlàlẹ̀ àrùdì wíwò òjíṣẹ́ ọlọ́run ti máa ń wọlẹ̀ àtùwálù ìyá sàmọ́ ọ̀pọ̀ ju bí ṣe máa ń wo sámẹ̀gàn lọ. jòdò nẹ́sọ̀rì ilé àlèmọ́. làhàzà gbogbo wíwò ìdíje ọlọ́run àkíyèsí díẹ̀ pẹ̀lú báyìí ní wíwò rẹ̀. ètò kò sábà wo wọ̀nyẹ́kùdà wò mọ́ńlá kí àdìsẹ́là. ẹ ọ ọ ní yasuku ashabahu òun ní máa ń ṣíwájú àwọn abẹ àwọn aṣíwájú àwọn sàábẹ rẹ wọn ní àyà ni abẹ yasubu ashabahu àwọn sábì rẹ máa ń lọ wájú rẹ ẹ mọ bí ẹni tí ń da màálù ní ìsẹmọ fún àwọn màálù máa ń lọ wájú ọ̀rọ̀ wà lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run sọlá rẹ sọlá yasubu ashabahu ẹ máa ń da àwọn sábì rẹ ẹ sì màálù ìyẹn ni kí wọn máa rìn níwájú òun máa wà lẹ́yìn ọ̀yà bùdúrú màlákìá bisalam yóò sì ti yára yóò tètè yára sálámọ̀ sẹ́ni tó bá pàdé yóò tètè yára sálámọ̀ sí ẹni tó bá pàdé níjẹ́ ọláwà tó kálé ìtọ́ kọ̀tán o. bàbá sí máa bọ̀ mí kọ́ láwọn ní fàkọ́tò sífìlì fi máa ń ti kẹ́rọ sóòdì ńlá náà eléyìí ni a máa sàn di ńlá nìyẹn. láìpẹ́ ọ̀sán náà lọ́jọ́ gbàǹgbàǹ. أبا معاذ علينا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك